wọ́n lọ fi pọnmi lódò wọ́n sá náà ni orí wàhálà náà ni fa gbogbo àṣejẹ ni wọ́n jẹ wọn ní ilé ọmọ bí ọlọ́dún wa ní kẹ́ ẹ sá akójú ẹ sọ pé alhamdulilah. alhamdulilah. èmi ọlọ́run wa ní kẹ́ ẹ tó wá bíbí kú bí lọ́mọ sẹ́mọ̀ yìí pé ẹsẹ̀ wò báyìí bí mo ti ń wọ ọmọ yẹn àti gbé e lọ́wọ́ lẹ́ẹ̀kan nígbà tẹ́ gbé wákàsàdúrà ọmọ náà fa yẹn odò yìí ó lójú méjì bẹ́ẹ̀ ti lójú méjì ó létí méjì bẹ́ẹ̀ ti létí méjì ó sì lẹ́nu ó lẹ́sẹ̀ ọlọ́run tí ò ní kẹ́ bí ọmọ ọ̀ràn àlùbáríkà ọlọ́run bá fẹ́ sàdánwò fún yẹn yóò ní kí yẹn bí ọmọ ọ̀ràn ìbejì orí ọ̀hún alẹ́kọ̀ ìkó kọ́ńtíṣọ́nà èkó ìkó kọ́ńtíṣọ́nà abẹ́kúta àwọn méjèèjì ó máa wọ́ra wọn káàkiri ọlọ́run tí ò ṣerú ẹ̀ fún yín ìtẹ̀lẹ̀ ẹ sọ pé alhamdulillah ẹ bá ń fídíò ẹni kó sọ̀rọ̀ sókè dáadáa káwá mọ̀ bóyá ìtẹ̀lẹ̀ ń mọ̀ alhamdulillah bí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ bá ní sàlámùlélà bàbá mi ọlọ́run ní wá jókòó tọ́lọ́ ti kọjá àfa kéékèèké náà pé túláàsì pé kó o ló jẹ kó lọ jòkó bẹ́ẹ̀ kọ́ ọ̀hún àlùbáríkà láti báwo ni iṣẹ́ tẹ̀ ṣe kí bàbá tó débi yìí a ọ̀ní agbára ẹ yóò bọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹ bá fídíò ẹnu tẹ̀lé ẹ sàlámdìlá lẹ́ẹ̀mẹ́ta alhamdulillah Allahu akbar ìtẹ̀lẹ́ ta o ẹ sọ pé alhamdulillah alhamdulillah ẹ sọ pé alhamdulillah alhamdulillahi rabbil alamin ọpẹ́ mẹ́ta ní wàá bá idú ní ìṣẹ́jú mẹ́rin péré ẹ má bá wọn ọpẹ́ mẹ́ta ẹ ń bá yín dúpẹ́ tí ìyá ọlọ́mọ náà ó dìde wá á bá wọn dúpẹ́ á wà dúpẹ́ ọmọ ó parí ìtẹ̀lẹ̀ èló lẹ fẹ́ fọlọ́ fọpẹ́ pé ọlọ́run ní kí ọmọ ó wáyé láyọ̀ ẹ̀sìn kíá ìfẹ́ dàn yín láàmú ẹni pípa táwọn afáàkàn ni mú one thousand wa ẹ̀ ń ná mo ní ha ọkùnrin tí ń nà yìí tó bá bẹ̀rẹ̀ tó bá wà lórí kìnìún yìí ẹ̀ ẹ̀ yòóbó Muhammad. sallallahu alayhi wa sallam. aláàjì ń bọ̀ ń bọ̀ èèpọ̀ alájì èèpọ̀ èlò ni ẹ̀ tẹ́lẹ̀ mo ti gbọ́ èlò ẹ̀yin mo ti bọ̀ mo ti bọ̀ alájì ń bọ̀ wàlá alájì ń bọ̀ alájì ń bọ̀ ẹ bọ̀ wá sà ẹ bọ̀ wá sà ẹ bọ̀ wá sà ẹ bọ̀ sà ètò ìpele ẹ̀ka sí ẹ̀yọ̀bọ eh, Muhammad sallallahu alayhi wa sallam ìtẹ̀lẹ̀ five thousand gbẹ́kẹ̀ fi pẹ́ fọlọ́ wá rí two thousand three thousand five one thousand five hundred yóò pè lọ́wọ́ tí lọ́wọ́ tí nìkan ẹ̀rọ omi ẹ̀wò mi náà ìtẹ̀lẹ̀ ẹ̀wò mi owó tí kú one thousand five hundred ìdá ṣe bí eré yìí wà láì tọ́lọ́ má ṣe kàn yókù kí la ṣe á máa mẹ́wù lódìlódì ni ọlọ́run tí ò ṣerú ẹ̀fọ́ wa láì ó yẹ ká lè dúpẹ́ fọlọ́run. Eh, lọ́wọ́ tí nìkan okùn bá fà àwọn èèyàn bá ibi rẹ̀ ebi àbójúlé ẹ̀yọ̀ gbogbo hama sọlá ọ̀rẹ́ bẹ̀rẹ̀ máa yẹ kó mi tẹ̀ wáyé. ẹ sọ aláwọ̀ àgbà. aláwọ̀ àgbà. ẹ sọ pé aláwọ̀ àgbà. lọ́wọ́ tẹ̀lé wọ́n lòun dúpẹ́ fọ́nà wọlé tó lòun ṣe fáwọn yìí. Allahu Akbar. Ìtẹ̀lẹ̀ dárúkọ ẹni tó lè tún mú five thousand wá tí ó bá yín dúpẹ́. Á mọ àwọn tó wá lónìí. Á mọ àwọn tí ò wá lónìí. Ìran méjì ló wá ẹlòmíì wá wò yín báwo lọ ti fẹ́ ṣe ẹ máa wo tó bá débi ìtẹ̀lẹ̀ ẹ tó mọ owó gbà ni o ẹ máa wo ẹ máa wo ẹ wo àwọn tó lè wá bí ìtẹ̀lẹ̀ dáhùn ẹ dákọ̀ wọn fún mi kí n pè wọn. Ó yá Ṣé jìgàn? Sọmọ ẹ̀ jì mí ni. Jìgàn wàláyì bàbá mi tó ẹ lókè bàbá mi lọ pàtí ah. <coughs> délé jìgá ti kí wa tayà tayà àbájọ bá kò nínú àwa ti fi kí wa náà ní ọlọ́mọdé ó bàjẹ́ eh, bàbá wa mi ọlọ́run lẹ́nu wọn wọ́n ní òkè òkè ló máa lọ ah. alibarikọlá alukurahan ah. ìràwọ̀ rẹ̀ wọ́n á tàn sẹ́mà káàkiri àgbáláyé five thousand mo fẹ́ fi bá ìtẹ̀lẹ̀ dúpẹ́ eh, ìtẹ̀lẹ̀ ẹgbẹ́ tó lè tó lè fún five thousand má gbàgbé bá barika aláàjì wa kalẹ̀ aláàjì aláàjì ìpè yìí yóò pé wàhálà yóò pé jìgá kọ́ ni. jìgá ni ṣọmọ yẹn jìmí ni. alájí ní five thousand ẹ yóò Muhammad. sallallahu alayhi wa sallam. ee yóò pé yóò pé irọ́ o ti àlẹ́báríkà ni alájí sọ wá bá jìgá sọ wó ẹ gbọ́dọ̀ tóbi. Allahu akbar. jìgá máyì lọ máyì lọ dúró báyìí jìgá náà ní five thousand bí a bá mọ owó yóò mọ̀ pé tuntun tí a bá ṣẹ̀ṣẹ̀ wọn five thousand ni ẹ yọ bọ Muhammad. sallallahu alayhi wa sallam. ìtẹ̀lẹ̀ ẹ tún tó lè fún wa five thousand bí. èèyàn mẹ́wàá péré tó lè bá ìgàn wa tó lè bá ìtẹ̀lẹ̀ five thousand mẹ́wàá ìwọ tó o bá lè wọ́n máa yà gbàdúrà ẹnu ha máa wò wá tiwa ẹ dáhùn ẹ tí ìgbẹ́ nìkan kan ìgàn wá fúnra àlùbáríkà alájú tiwa tani jẹ ìjọba ọ̀tá dákúdà. ìjọba dákú. ọ̀dà ẹ yọ bọ Muhammad. mr remu afọláyan agbálẹ́kà láti bàbá àmì ọlọ́run ní gbogbo owó táwọn gbẹ̀rù látàárọ̀ èkó tó twenty dollar. Ah, ah. Mr. Aremu Afọláyan. bí bá ṣe gbé àlùbáríkà aláàjì tóbi lọ́dọ̀ bàbá wa mi ọlọ́run eh. àlùbáríkà ni bàbá ti dé kò yẹ kẹ́ ti jáde báyìí wá síbi. wàláì. wàláì àṣì. wàláì. five thousand etí pápẹ́ tí o bá ti ní five thousand kó dòwó kó má wulẹ̀ wá. wọ́n ní ká tún pe bàbá tíì. rísì ni pé bàbá wa mi ọlọ́run àfa àtúndì àfa wa wọ́n ti yó. wọ́n ti yó wàláì. iṣẹ́ iṣẹ́ àfa àti iṣẹ́ bẹ́ẹ̀ bẹ̀ pé ẹ dákun ẹ pè wá sóde ni wọn ti wá bá ti wá bá yẹn sọ̀rọ̀ àbí kó tètè dá wa lóhùn kó lè wá five thousand. danku danku ìjọba danku. oníjẹ kó five thousand lọ sí five thousand. onas ẹ lọ bọ bàbá mi Ọlọ́run lọ́wọ́. à ń retí mr Aremu Afọláyan. kíkan lọ jòkó ẹ bọ bàbá o ní wọ́wọ́ ti dákú. mr Aremu Afọláyan. wọn náà tẹ̀mí lọ́dọ̀ Ọlọ́run. dákú ni. mr Babati. ṣé dákú ni ìdá. Eh èjì èjì nìyẹn mísítà rẹ̀ mú àfọlá yẹn. ẹ jẹ́ kí a ẹ jẹ́ pé dátọ́ ni dátọ́ ni máa rántí máa <laughs> wọ́n lẹ́nu wọ́n lẹ́nu àwọn ń gbọ̀n wọ́n tún ti bẹ̀ bá ti wà mí ẹ̀ ká tó bẹ̀rẹ̀ lọ́bẹ̀rẹ̀ jáde wàláyé. ẹ yòókù muhammad. sallallahu alayhi wa sallam. ẹ ní sàkákò. àmín. alibarikola alikurahan. àmín. kí n tó béèrè owó lọ́wọ́ yín ẹ wojú mi ẹ wojú mi àfa gbogbo wa ni àti ehun àti ọ̀gá yẹ́yẹ́ ẹ lọ bọ̀ wọ́n lọ́wọ́ kálùbáríkà yín tún kalẹ̀ wàláhì àṣì ee kọ̀dàrú ẹ wá bá báyìí ọmọ àlè ọmọ kí wọn tóun náà fẹ́ dọ̀gá ní wàá rọ̀gá rẹ̀ lóde ní wàá sọ pé ẹ máa wò torí kíni kíni kí wọ́n ti ṣe ọ̀gá tiwa nu alibarika ta lọ gara ee àmì Ọlọ́run Ọlọ́run má jà wá láéláé alibarika wàlẹ alukurahan àmín tẹ bá tó wo tá a kò fún mi ní gbé má ṣiṣẹ́ mọ́ bàbá mi Ọlọ́run wà mí wẹdà kiri five thousand ó ní kẹ bá wọn fi dúpẹ́ five thousand bó ti wí nù irú ń kọjá kẹ ẹ déwájú mi kẹ wá ka five thousand ti bàbá ló yẹ ká lè ṣe tán bíi four thirty tiwa èyí kọjá káwá pé yín five thousand kẹ bá wà kà pé owó ọpẹ́ ni o pé Ọlọ́run ṣe rọrùn fún five thousand lápè èèyàn mẹ́wàá mo ti sí èèyàn mẹ́rin. Anakumala Anakumala Anakumala Anakumala ọ̀ya wọ́n sì bá yín ṣe ló tún pé five thousand ẹ̀ ní ìṣàgbákò ẹ̀dá kò ẹ̀ ṣe amínà ọ̀ya pé èèyàn méjì sí fún mi bàbá <laughs> so à ń jẹ́ bàbá so ìtẹ̀lẹ́ pé bàbá so bàbá so ìtẹ̀lẹ́ ní pè yín o bàbá so so bàbá so ọlọ́run má jẹ́ wọ́wọ́ tì láéláé àmín náà tún fi bàbá so kọ rẹ̀ ẹ̀ ní jábọ́ five thousand ẹ bá tẹ̀lé dúpẹ́ bẹ́ẹ̀ ọba lówó lọ́wọ́ ní pé. ta ó fa kò ní wọ́wọ́ tì láíláí. ẹ dákun ẹ ṣe àmín náà ẹ ní sàgbákò láíláí. àmín. alibarika ha. ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. ìyàwó ìyá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ eh. ẹ máa bọ̀ wá. àmín. Eh. Eh. Ọlọ́run má jẹ́ wọ́wọ́ tì láíláí. àmín. Ah, sinasa àsìkò tá à ń bá tẹ̀lé náà di ẹ mú wọ́pẹ́ wá ẹyọgbọ Muhammad. sallallahu alayhi wa sallam. ọpẹ́ kejì ìyá ọlọ́mọ òun ló lọ pẹ gbogbo àwa tá a wà níkàlẹ̀ yìí la gbọ́dọ̀ bá yọ ọlọ́mọ dúpẹ́ sẹ́rí pé mi ò sọ ti tẹ̀lẹ̀ mi ò sọ kalẹ̀ ó yẹ kí n sọ kalẹ̀ ẹ̀rí pé ò sọ kalẹ̀ ọlọ́run tó ní kí ìyá ọlọ́mọ rù láyọ̀ kó sọ láyọ̀ èdè yín sọ tó ah èwo níta gbangba ó ti wá mọ yín lára ni ẹyọ bọ Muhammad. sallallahu alayhi wa sallam. a rí pé ya ọlọ́mọ ó láyọ̀ ó sì sọ láyọ̀ ó ní kọ́kọ́ ló lórí ń jẹjọ́ a lórí ìkúnlẹ̀ bó ti lórí ìkúnlẹ̀ yìí àti ìyá àtọmọ alibarika alájì ó lọ àlìkíyàmọ́ a kan lórí ìkúnlẹ̀ bó ti lọ yìí ọmọ nìkan lọ́gbẹ́ wáyé kò sí ya ọlọ́run tí ò ṣerú ẹ̀ fún kàbùnmí one thousand péré má yẹ kí tiẹ̀ pé five thousand one thousand ẹ bá one thousand. one thousand naira. one thousand kàn nábàá one thousand irọ́ èmi ò ṣeré tí máa ń ṣiṣẹ́ èmi kì ṣeré bẹ́ẹ̀ náà ṣe máa ń sírọ̀sì lórí kíní lèmi náà ṣe sírọ̀sì yìí. one thousand naira sallallahu alaihi wàá dúró kò gbọdọ̀ jókòó ọlọ́run tí ò dá láàmú. ẹ sọ pé Allahu akbar. wọ́n pẹ́ tó bá fẹ́ràn ìyá ọlọ́mọ tó lè bá dúpẹ́ lórí one thousand kó máa bọ̀ wá. one thousand naira. ẹ̀yin wàá máa fídíò ẹ wọ àwọn tó wá jẹun lásán tí wọ́n náwó ẹ wà wọn tó torí ti wá ẹ tí o bíbá yìí wọn fẹ́ràn yín one thousand tó lè bá yọ ọlọ́mọ dúpẹ́ one thousand one thousand Oya. yá. alibarika alhaji tí yín one thousand kan tí yín o. ìyá ọlọ́mọ la o tí yín ò one thousand o. alibarika alhaji one thousand kan. láyé. ẹni one thousand ìwọ́n máa ka ó di mẹ́ni alibarika di méjì alibarika alhaji náà ti wá ọ̀yà ẹ̀dùn fẹ́ràn ìyá ọlọ́mọ ó di mẹ́ta ẹ máa wọ èèyàn mẹ́rin ni o ẹ máa wọ àwọn èèyàn tó fẹ́ràn ìyá ọlọ́mọ òṣìṣẹ́ àṣà ó di márùn-ún ẹ máa wọ àwọn èèyàn tó fẹ́ràn ìyá ọlọ́mọ ó mẹ́fà ó méje ó di àwọn èèyàn tó fẹ́ ìyá ọlọ́mọ ẹgbẹ́ wo àwọn èèyàn tó fẹ́ràn ìyá ọlọ́mọ rẹ o bó bá ti ní one thousand yín padà pé ọ́ àwọn èèyàn tó fẹ́ràn ìyá ọlọ́mọ ah, méjìlẹ̀ tó filẹ̀ ẹ̀tún àgbà ẹ̀tún gba kí ló padà ẹ̀yọ̀ ń bó Muhammad ọlọ́mọdé owó jì ẹ̀dá kò ṣe amina ìgbàgbàpá náà mo ṣe one thousand one thousand ẹ̀yẹ́ máa wo àwọn tí fún yín one thousand ọlọ́mọdé owó jì alibarika one thousand ìrọ̀lẹ́ àwọn ọ̀rẹ́ yín dà àwọn tó wà àwọn dà